الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما كانوا يكسبون وقالوا لا تمسنا النار إلا أحياما معدودة كل أتقسم عند الله آدا فلن يكلف الله أحدا أم يقولون على الله ما لا تعلمون بسم الله الرحمن الرحيم ربي اسرع لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان يفقه قولي مكيوا ní kíkí tí Allah subhanahu wa ta'ala tó ní kí àwa mùsùlùmí fi kíra wa nínú alukurahanu karim inú suratu nur chapter number twenty four verse number twenty seven asalaamu aleykum wa rahmatulahi taala wa barakatuhu. wa aleykum salaam wa taala wa barakatuhu. a ní mo kí àwọn ọmọ ìyá wa christian gẹ́gẹ́ bí jesus christ náà ṣe máa ń kí àwọn ènìyàn ní gospel of luke chapter number twenty four verse number thirty six ní hebrew shalom peace be on you. aláfíà allah subhanahu wa ta'ala kọ́mọ ọbẹ̀ èmi àti ẹnì kọ̀ọ̀kan wa. àmín ọlọ́run ọba ọba àlekè ọlá alhamdulilayi lẹ́sì anzala ala abdul kitaaba wàlám yẹ́jì aláwùmí wàjáni kọ̀yí màlẹ́yùsíra bá sàṣẹ̀dídá mílàdúnù wàyí basira lèmọ́mìnì nà lẹ́dínà yàmàlú nà sọ̀lì hànà làwọn hajiran asana máàkì sí nàfi habada wàyí zirọ̀ bí ilẹ̀dí takasa rahman walada máàlà òbí mi ilmihi wàlàlẹ́ àbáyé him kabratu kalimatan takuruju min afuwáyé ìyẹ̀kùlúnà ìlà kẹsìbà ọpẹ́ ni fún Allah ní sọ́tù káf chapter number eighteen verse number one to five alhamdulilayi lẹ́sẹ̀ ansala ala abdi kitaaba ọpẹ́ ni fún ọlọ́run ọba tó sọ alukurani yìí kalẹ̀ fún wa ẹ̀rí ọba tó sọ alukurani kalẹ̀ fún wa ní pípé wọ́n lam yẹ́jẹ́ alilawo ìwàjàn kò wá sí ọ̀kan kan ní wíwọ́ nínú ẹ̀ ọ̀kan kí ọ̀bà jẹ́ nínú ọ̀rọ̀ nínú alukurani ọlọ́run ọba ọba àlekè ọlá yìí ń la fi gbogbo ọpẹ́ fún àti iyì status analyse and view ẹ jẹ́ tèmi àti kájọ wò ó ẹ jẹ́ kájọ wádìí ẹ̀ yánnayánná ohun tó sápamọ́ sínú òkùnkùn ẹ jẹ́ àtẹ̀mọ́lẹ̀ sí i ní àkọ́kọ́ kí n tó wọnú topic mo fẹ́ jẹ́ kí kinní kan yé wa torí pé àwọn allegation kan wà tí àwọn kan fi kàn mí lánàá látara lẹ́kṣọ̀ ta dìrífà ní bíbá yìí níjẹta àti lánàá ẹlòmíì pè mí lórí fóònù lónìí èpè ló bẹ̀rẹ̀ sí níṣẹ́ ó níyà kan obìnrin tí ẹni mo béèrè orúkọ ẹ̀ kò sọ ó ní èmi ń dáhùn sọ yìí o lè ní Jésù ó ti gbàgbé pé bíbélì ló sọ pé o lè ní Jésù ó lè mí ní jésù ń jí àgbàdo ya ó ti gbàgbé pé bíbélì ló sọ pé òòlù mo wá bí ẹ̀yin mùsùlùmí bí ǹjẹ́ gbàgbọ́ pé jésù o ń jí àgbàdo ya ẹni bẹ́ẹ̀ kọ́ nítorí náà wá sí orí ilé aláàyè wọ́n tún dáhùn sọ wípé èmi o bíbélì kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run tó ti wà láyéláyé kí kùráyò tó dé èmi tẹ́ mo ní níbo so that is why tí mo fi mú tọ́pìkì lẹ́nu wípé let us view and analyse ẹ jẹ́ ká jọ wò ó ká fi òye wò ó ẹ sì jẹ́ ká jọ ṣe ìwádìí fínífíní kọ́wọ́ àmọ̀ ìgbà tí Kùránì sọ ká mọ̀ ìgbà tí Bíbélì sọ. alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kọ́kọ́ kọ́ yí wa Al-Kùránì Kẹ́rímù kìí ṣe ìwé kan tí ẹ̀dá kan ju ọwọ́ ara rẹ̀ kọ ọ̀rọ̀ Allah subhanahu wa ni. ẹnu sọ́tò fún un chapter number eleven verse number thirteen ọlọ́run ni àmì yàkúrú ní àfàrà tí ẹlẹ́wọ̀n sọ bí ànẹ́ni Muhammad sọ̀rọ̀ sálá òun ló mú kúránì wáyé tí ẹlẹ́wọ̀n sọ bí ànẹ́ni ló mú ni àmà ọlọ́run tí ẹlẹ́wọ̀n sọ bí ànẹ́ni Muhammad sọ̀rọ̀ sálá òun ló wà kúránì ni. tó mẹ́ta tó mẹ́ta so wá farabalẹ̀ mo mọ́ àwọ̀ ìgbésí ayé kúránì àti bíbélì pọ̀ lálẹ́ yìí kémi àti ilé bàyíbí alukurahan Allah subhanahu wa ta'ala lórí fílẹ̀ sórí àlàyé kémi àti sí àgírí pé bíbélì o ohun tí àwọn èèyàn kan jókòó tí wọ́n fọ ara wọn kọ ni tí wọ́n wá sọ ọ́ di dandan lórí àwọn èèyàn lórí ilé àlàyé pé kí wọ́n mọ̀ ọ́ lò ó. nítorí pé ohun tá a pè ní ọ̀rọ̀ ọlọ́run ẹ dákun kí ló gbọ́dọ̀ ṣe fún ọmọ ẹ̀dá ènìyàn ètò àlàáfíà ó sì gbọ́dọ̀ máa jẹ́ ọ̀rọ̀ ayérayé táàbì sórí ilé ayé àtàkìyàmọ̀ gbogbo ètò ògbésí ayé wa la gbọ́dọ̀ mọ ọba nígbò sí pé ọlọ́run bọba àlékè ọlá yìí òun ló kúkú dá wa inú sọ́ọ̀tù nìsá chapter number four verse number one ọlọ́run yá àyíwá náà ẹ̀yin èèyàn inna khalaqina èmi Allah subhanahu wa ta'ala ni mo dá yín látara ẹnìkan akọ̀ kan àti abo kan ìyẹn bàbá ńlá wa ànábì ádámà wa khalaqa minha zawjaha àwa dá ìyàwó rẹ̀ látara rẹ̀ wa ba'atha minhuma rijalan kathiran wa nisaa ọlọ́run ní a bá bẹ̀rẹ̀ sí ní gbé jáde lára rẹ̀ ọkùnrin ọ̀kántẹ́bù bẹ́ẹ̀ náà ni obìnrin jàǹtìrẹrẹ watakunla ẹbẹrù ala alẹsí tata alunabi wal arhama ẹtú sí pé ẹ máa fi bẹ̀rẹ̀ ayé àti. tààlà ó sọ fún èmi àti ipe òun dá láti ara ẹ̀mí ẹyọ kan ṣoṣo nítorí pé kí ni o nítorí pé káyọ̀ mọ́ bá àjọsìn fún kí ni tí ó ti wá sọ́lọ́run náà ẹni tó dá wà yìí òun náà lọ́wọ́ àlẹ́tọ̀ láti bá wa sọ̀rọ̀ nǹkan bá sì wù nínú ọ̀rọ̀ rẹ̀ ní ó bá wa sọ ó sì ní ìdí pàtàkì tí fi ń bá wa sọ̀rọ̀ kí nìdí náà òun náà ló wà ní sọ́ọ̀tù zaria chapter number fifty one verse number fifty six ọlọ́run wà má kàlákì ní jìnnà wà ní ìsà ilẹ̀ ilẹ̀ àbùkù a kò dé ènìyàn àti àlìjẹ̀rú lásán o bí kò ṣe torí ikú ọmọ wa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala tó dídí èmi àti sórí ìyá àlàyé tá a wà yí o kò ju ká jọ́sìn fọlọ́run lọ́ọ́ gbogbo yóò tó kù dá lè fi kú wèsì ayé wa agàbí yẹn kú ni wọ́n tọ̀ wá títí ohun tọ́lọ̀ nípa wá ṣe òsì ayé yẹn wá bẹ́ẹ̀ náà ni oṣù sílò. inú sọ́ọ̀tù nàbà kọ́ńtà chapter number ninety eight verse number five ọlọ́ọ̀ni wọ̀ bá wú nínú ilé àlè àbùdó ta kí ni tá a gbọ́ láti ní kò fi fún ọmọ ọjọ́ sì fún àlá mú kèlì sí ìlànà mú dìnnà kí wọ́n mú ẹ̀sìn àlá fẹ̀yìntì mùsàlá mọ̀mọ́ gbẹ̀rù wọn dúró fẹ̀yìntì zaka mọ̀mọ́ ọ̀rẹ́ zaka wọ́n lọ àyíká àdínú nìkan yìí

bẹ́ẹ̀ náà ni àwọn kristian náà gbì pé báyìbù hundred percent ọ̀rọ̀ aláṣẹ wa náà wà tà á láyé bọ̀dé wa mùsùlùmí àwọn àgírí pé báyìbù ọ̀rọ̀ ọlọ́run ni nítorí pé báyìbù oríṣiríṣi àní King version New King version American version New One Translation Amplified Bible. ọjọ́ tí aláṣẹ wa náà wà láti rìfìlì kùrán kò dín kó di one hundred and thirteen àbẹ́rí kúrán tó wà ní one hundred and thirteen ní ìsàkì yìí kò wá lé kó one hundred and fifteen láìjọ tọ́lọ̀ ti sọ̀ kalẹ̀ àbẹ́rẹ́ tó wà ní one hundred and fifteen one hundred and fourteen tọ́lọ̀ ti fi rìbílẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láti gbà tọ́lọ̀ ti rìbílẹ̀ iná ló sì wà. bẹ́ẹ̀ bá àwọn protestants eléyìí wọ́n gbé ní revised standard version wọ́n gbé eléyìí ní revised standard version pupa tó wà lọ́wọ́ tún mi yìí wọ́n ń pè ní revised standard version eléyìí náà wọ́n ń pè ní revised standard version inshallah eléyìí contain sixty six books revised standard version eléyìí contain seventy three books revised standard version revised standard version sixty six books revised standard version seventy three books èwo lọ́rọ́ lọ́nu méjèèjì. èyí èso. ẹ wo eléyìí àwọn Roman Catholic eléyìí lọ́rọ̀ lọ àwọn Protestants yóò ní no eléyìí lọ́rọ̀ lọ èyí ló dá fẹ́ gbà seventy three sixty six. ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ a ní good news bible eighty three ẹ bá ní ẹ sókè bẹ́ẹ̀ yẹn. ẹnu ẹ eighty three ẹ rí i.